àwọn tí wọ́n ń darí wa wọn ò ṣe dáadáa tó àwa náà lè ní tiwa náà o ṣùgbọ́n àwọn tó ń darí wa tó wà ń bẹ̀ àwọn àádìrú àádìgbà àáṣèyìn àáṣọ̀hún àwọn ẹlọ́fọkànbalẹ̀ a máa gbé wálẹ̀ tó padà wá gbé sókè lónìí àṣedáadáa. nígbà tá à ń lo arise compatriot Nigeria's kọ́ ló be to serve our fatherland with love and strength and, strength and, and faith. Ìgbàgbọ́. The labor of, of our, our heroes past. Shall never. Shall never be in vain. Our gbé padà wá eh, Nigeria we hail the our eh, own dear native land. Though tribe and tongue may differ in brotherhood we stand. She understand? Kò ṣe pé tá bá ní ká wo lyrics ọ̀rọ̀ méjèèjì kò sáṣàdànù méjèèjì lóòótọ́ lóòótọ́. Àmọ́ nígbà tó ń gbé ipa ṣe mọ̀ wípé tó fi ṣe reading tó fi pass bill yẹn mi ì rò bóyá tó five days. wọ́n pe kíní kan ní accelerated kankan lọ ṣe lọlẹ wúre. kankan eh, eh, lewé iná jó di warawara bẹ́ẹ̀. àwọn elétò kò sí bọ̀. ẹ eh, ti understand ẹ àwọn gan ò mọ̀ pé wọ́n lè pass law láàrin ìṣẹ́jú péréte yẹn. ìyà tó ń jẹ wájú ni pé kò sí ẹni tó ní ìfọkàntán ìfarasìn tó fẹ́ sì wá tòótọ́ tó fẹ́ sì wá tó fẹ́ sì orílẹ̀-èdè ẹ̀ tòótọ́ bámúbámú ni mo yóò ní star everybody wàá máa gbọ́ wàá máa dáṣà gbòòrò pé ẹ̀ tí wọn náà bá dé bẹ̀ kó tiẹ̀. bàbá ni wọ́n bá fẹ̀hó wọ́n fẹ́ fẹ̀hó náà ní hmm. nàìjíríà lénìí lápá hmm. sí àwọn ìjọba tó jẹ́ táwọn wà nípò alátakò ńgbà náà tó lóyún gbogbo ní opposition ó nípa tí ààrẹ bọ́lá tinubu kó gbà yẹn. lóòótọ́. nígbà tí àwọn wá wà ń bẹ̀ lénìí ó wá ti di pé táwọn èèyàn bá fẹ́ protest wọ́n fẹ́ fẹ̀hónú hàn ó di kó mọ fọwọ́ wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní eh, wọ́n ní. treason. ẹ eh, pé ẹni tó fẹ́ dìtẹ̀ gbàjọba. ẹ káàbọ̀ sórí ètò wa ètò ìmọ̀ọ́mọ́láwa lónìí a fẹ́ ṣe àgbéyẹ̀wò níbi tí a bá dé lórílẹ̀‐èdè nàìjíríà lónìí ní ìlú wa ìlú nàìjíríà ìlú wa gba òmìnira láti bí ọdún mẹ́rìnlélọ́gọ́ta ìyẹn sixty four years ago láti gba òmìnira kódà àwọn èèyàn sọ wípé òmìnira yẹn ò yí wa padà àwọn èèyàn kan sọ wípé òmìnira yẹn yí wa padà àwọn èèyàn kan sọ wípé ó tó ka gbòmìnira àwọn èèyàn kan ní kò tí ì tó ka gbòmìnira pé ìgbà tá a gbòmìnira yẹn màjèṣin ṣì ni wá kò tí ì yẹ ká káwọ́ sókè pé a lè dá dúró àmọ́ lórí ètò lénìí a fẹ́ ṣe àfihàn lọ́lọ́kan òjọ̀kan orílẹ̀-èdè nàìjíríà níbi táwa gan ti ń bọ̀ níbi tí àwọn òbí wa bá dé níbi tí àwọn ọmọ tún fẹ́ gbé lọ àti nǹkan tá a fẹ́ filẹ̀ fún àwọn ọmọ ọmọ àti àrọmọdọ́mọ orúkọ tèmi ni olúwadámilọ́lá ọmọ bánirẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò Ìmọ̀ọ́mọ ẹ̀ mi kì í dá wá mi ì dẹ̀ dá wá lénìí àwa ṣe gẹ́gẹ́ bí àwa ara wa ṣe mọ̀ pé àwa la máa ń gbé àwọn àlejò wa a máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn àmọ́ àwọn èèyàn ti béèrè lọ́wọ́ tiwa gan pé kí ni nǹkan táwa gan ní lérò ọkàn sí orílẹ̀-èdè nàìjíríà òun la ṣe ṣe ètò yìí torí ti orílẹ̀-èdè wa gbogbo àwọn ọmọlẹ̀ káàrọ̀ òjìrè gbogbo àwọn ọmọlẹ̀ nàìjíríà pátápátá ní ilé lóko lájò lẹ́yìn odi mo mọ̀ wípé cross culture àwọn ẹ̀yà míì àti ń fẹ́ra wa nàìjíríà ń japan ja, eh, nàìjíríà ń costa rica nàìjíríà ń fẹ́ wọn dublin nàìjíríà ń fẹ́ wọn china nàìjíríà ń fẹ́ wọn ní india ìtumọ̀ ni pé àtàn káàkiri gbogbo ayé ọ̀rọ̀ nàìjíríà táwa fẹ́ sọ yìí èmi àti bàá mi dáadáa bọ̀dá mi àgbà àyìndé <laughs> ògúnbárí wọ̀ndà èyí ṣe barista <laughs> kazeem adéròmù àwọn alájọ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nàìjíríà torí bó ṣe kàn wọ́n lọ́kùnrin ló kàn èmi náà lóbìnrin ṣe dáadáa lè wà ẹ kú lélà kára lé ẹrọ ni àkí àwọn tí wọ́n bọ̀ lójú ọ̀nà a ti wá sí orí ètò lónìí ohun tá a mọ̀ sọ́nà ni nípa orílẹ̀-èdè wa ìyáàfin Dámilọ́lá Ọmọbanirẹ a sì aya aya ẹni tí wọ́n ń ṣe àmọ́ mu wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ẹ gbádùn ẹ̀ dáadáa lónìí wọ́n ní ọdún mẹ́rìnlélọ́gọ́ta ṣé ìtẹ̀síwájú ni ìlọsíwájú ni ìdùnnú ni ayọ̀ ni hmm. oríire ni àbí ó bákan bákan bákan àmọ́ mo wá ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì níbi tí a ó ti yàn náà tájọ àwòmọ̀ sọ́ńbí ẹ̀yin tẹ̀ wá nílé náà ẹ̀yin náà wọ́n láǹfààní láti dá sí i lábala gbẹnugbẹnu èyí tí èmi pè ní comment section ẹ̀ mọ̀ fún kalẹ̀. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ oyin mọ́mọ́ ẹ pè é kí n gbọ́ná oyin mọ́mọ́ oyin mọ́mọ́ oyin mọ́mọ́ o oyin mọ́mọ́ ẹ pè é kí n túbọ̀ oyin mọ́mọ́ oyin mọ́mọ́ oyin mọ́mọ́ oyin mọ́mọ́ ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà la wà Nigeria special orílẹ̀-èdè Nigeria tó yàtọ̀ òun la pèlè ẹ̀ tí a bá nílọ síwájú tá a bá ń tẹ̀síwájú ó yẹ ká máa wúra wa wò ó dàbí ọmọ tó ń kẹ́kọ̀ọ́ náà ni wọ́n á máa fún ní ìdánwò láti lè mọ̀ bóyá ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ yẹn bóyá ó ń wọrí bóyá ó ń yé a wá fẹ́ ṣe ìdánwò ráńpẹ́ fúnra wa náà lórí ètò yìí láti access láti fojú sùnùkùn wò bóyá lóòótọ́ gẹ́gẹ́ bí Kazeem Aderounmu ṣe sọ pé bóyá à ń tẹ̀síwájú àbí adádúró bí adágún odò takànpò yìrìrìrì bí omi ẹkù ẹ̀tìgẹ́ẹ̀tì ẹ̀ àmọ́ tí bá ní kí n bí yín mm. gẹ́gẹ́ bí ọkùnrin ṣẹ̀wọ̀n kí wọ́n ní ọkùnrin ló lórí ilé mm. kọ́tà ẹ̀kọ́ nísìnyí làwọn obìnrin yí ìpinnu yẹn padà. àwa náà ni bàbá yín. ẹ̀hẹ́ ẹ̀yin náà ni bàbá wa bá wa nìyá yín àdúpẹ́. so kò sí ìtẹ̀bátẹ́bá náà gbàrà tẹ̀nà gbòòrò tán ẹ ṣe ń gbé bọ̀ wá ẹ ṣe ń darí ẹ̀ bọ̀ wá àmọ́ gẹ́gẹ́ bíi pé tán bá ní ẹ káwọn ọkùnrin kọ́kọ́ yọjú kí lè rògbà yín lórí ọdún mẹ́rìnlélọ́gọ́ta orílẹ̀-èdè nàìjíríà hmm. torí tá a bá ní káwọ náà ẹ̀yin náà ti dé ilẹ̀ ti ta sí díẹ̀. àdúpẹ́ àdúpẹ́ kọlọmọjà hmm. kọlọmọjà wáyé yà ọdún mẹ́rìnlélọ́gọ́ta nàìjíríà nínú ẹ̀ mo ti lò bí àádọ́ta ń bẹ tó ti ṣojú mi nínú mẹ́rìnlélọ́gọ́ta èyí tí màá lò náà mo ti ń gbọ́ pé yóò dá yóò dá màá ti bí a mo wà níbi ọmọ ọdún méje sí mẹ́jọ ìgbà yẹn austerity gbàlú kan mm. austerity wà màmá mi á ní ẹ ọ tí mọ nǹkan kan ọlọ́mọdé ẹ mọ nǹkan. Hmm. ṣáà wá tiẹ̀ tí mọ nǹkan báyìí. àti mọ mẹ́wàá báyìí ọdún mẹ́rìnlélọ́gọ́ta wa ṣáà tẹ̀síwájú lóòótọ́ ni àbókù díẹ̀ káàtó èmi á sọ pé a tẹ̀síwájú dáadáa o. ìyẹn ni pé a àmọ́ a tẹ̀síwájú dáadáa. a tẹ̀síwájú dáadáa. torí a tún gbọ́dọ̀ fi a fi ahọ́n wa ọ̀rọ̀ wa fàólèdè padà sẹ́yìn hmm. ṣùgbọ́n ní tòdodo àwọn tí wọ́n ń darí wa wọn ò ṣe dáadáa tó àwa náà lè ní tiwa náà o ṣùgbọ́n àwọn tó ń darí wa tó wà ń bẹ̀ àwọn àádìrú àádìgbà àáṣèyìn àáṣọ̀hún àwọn ẹlọ́fọkànbalẹ̀ a hmm. máa gbé wálẹ̀ tó padà wá gbé sókè lónìí àṣìdáde. orin orin lọgbọ orin gbèsókè òun dàpọ̀ orin yẹn lọ àwọn tí bá ní ká wò lóòótọ́ wọ́n lè má ṣe dáadáa tó àmọ́ èmi lérò wípé tẹ́ bá ń sọ pé àwọn olórí wa hmm. àwa náà ni olórí. bẹ́ẹ̀ni. àwa yìí láti oṣù mọ bọ̀dá ẹ̀ àbúrò dájì wa ni ah, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wa máa wálé wa gbàtà wa kékeré bọ̀dá yín akọ̀dédé ní à ó má fẹ́ gbégbá local government chairman ó wá sọ fún bàbá tiẹ̀ tí bàbá tiẹ̀ jẹ́ ẹ̀gbọ́n fún hmm. ṣe mọ̀ pé ẹ ti di ìdílé olóṣèlú nìyẹn ó wá kù sí yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe lè sòótọ́ fún tàbí kẹ́yìn náà wò pé bámúbámú la yó àmọ̀ bí ebi ń pọmọ ẹnìkan kan ẹ ah, ló Isiaka ó yàtọ̀ bá ti kó wá máa kó bọ̀ ńlé mm. tàbí ẹ ló Isiaka rántí ọmọ ẹni tó ń ṣe púpọ̀ nu wa nígbà mi a kì í pàrọwà yẹn tó fúnra wa pé ká mm. rántí ọmọ ẹni tá à ń ṣe ó lè mí ṣe lérò wípé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àti kò burúkú jù kò tí burú títí títí lọ títí mm. àmọ́ gẹ́gẹ́ bí àwa èèyàn àwa gangan ni ìṣòro tí Nàìjíríà ni. kò burú jù òṣùgbọ́n kù díẹ̀ káàtó. ó kù díẹ̀ káàtó torí tá a bá ní ká wo orílẹ̀-èdè Dubai tí gbogbo àwọn ọmọ Nàìjíríà kan tó ṣe pa wọ́n ti lọ kan tó ṣe ọdún wo gan-an ló Dubai lẹ̀. Hmm. ibi tẹ́mi fì sí lórí ọ̀rọ̀ Nàìjíríà ni pé a yan àwọn olórí tó ní ìbẹ̀rù Ọlọ́run wọ́n lè ní ìbẹ̀rù ọlọ́run kò ṣe ìbẹ̀rù ọlọ́run ṣe pé bóyá wọ́n win election ṣe ti mọ̀ rú àwọn win election wọ́n wá bẹ̀rẹ̀ president alọ́dọ̀ singosingo torí wọ́n yé kọrin wọ́n yé ṣe end of the year party ẹ̀ wọ́n yé ṣe end of the year kí ló máa ń pe kí ni ẹ̀ náà praise program hmm. concert àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àmọ́ ọlọ́run tẹ̀ ń dúpẹ́ fún yìí ṣé ọpẹ́ yẹn lóòótọ́ ṣó Hmm. torí ẹ lè máa dúpẹ́ fọlọ́run lóòótọ́ lórí pé ó ṣọ́ wa lọ ó ṣọ́ wa bọ̀ àmọ́ ṣé ẹ̀ ń dúpẹ́ lórí pé ọlọ́run àwọn ọmọ tó fún mi àtọmọ tí mo bí àtọmọ ayé ṣé mò ń tọ́jú wọn hmm. nítorí tabaníkà woru gómìnà èkó gbogbo wa lájọ́ mọ̀ fún tó bá máa ṣe ìdúpẹ́ ó yẹ kán lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí gbogbo wa ni mo ṣe sọ pé ṣé ọpẹ́ yẹn ṣó jìnnà àbí wọ́n kàn dúpẹ́ lórí ìdílé mi àti pé bóyá ìlú òtúká hmm. ìlú òtúká fasad lóríta pé ìlú ó ṣàtúnká wọn ṣàgbọ́ wàhálà ogun ṣàjà wa àmọ́ nínú ilé ṣáà máa fogun jara wa. ṣe rí lábala abẹ yẹn gbogbo ẹ náà wọn ní bọ́lẹ̀dì ò bá dùn bí ìgbẹ́ni ìlú rí ni hmm. bọ́lẹ̀dì yẹn ò bá dùn bí ìgbẹ́ni ìlú wa ń rí bí inú ilé bá da kò sígbà tí ayé èèyàn ní rẹwà dáadáa ẹni tó ní owó lápò ẹ̀kan máa yákan ara rẹ̀ ni ah. ṣùgbọ́n ẹni tí ò sówó lọ́wọ́ ẹ̀ tí àti jẹ àti mu àwọn ọmọ àbí fúnra ẹ̀ gan tí ò tí tí ò tí tí ò tí fi ẹsẹ̀ múlẹ̀ ra kò tí ì sátélè bí àṣàwélé kò tí ì mọ̀ bí ẹni tí ìrònú ẹ̀ ìrẹ̀wẹ̀sì ọkọ̀ gbẹ̀lá máa wọlé sí lára èmi á máa darí gbogbo ipa sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olùṣàkóso wa torí tọ́ bá ní ẹ má jáde lénìí kò sẹ́ni tí ó jáde o mm, tọ́ bá ní bọ́dà ìrẹsì ò gbọ́dọ̀ wọlé ìrẹsì ò ní wọlé àìwọlé ìrẹsì kò sẹ́ni tí ò ní mọ́ lára nígbà tí aṣáájú tó tí wọ́n ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tí ó kọjá twenty twenty three hmm. tí wọ́n búra fún wọn èmi jáde gẹ́gẹ́ bí oníròyìn mo gbé mo gbé fóònù dání òjò rọ̀ gànjọ́ náà mo wà lọ ń bá àwọn èèyàn eléyìí tẹ́ rí bó ló ṣe rí lọ́kàn yín inú àwọn èèyàn ń dùn ah! bàbá kan sọ fún mi ní àdúgbò kejì pé ah! òjò rọ̀ yóò jòdùn ló jẹ́ ara àwọn tutù ara wọn balẹ̀ bàbá yẹn ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ kan ìpele kan tí aṣáájú sọ bíyẹn náà ni pé fuel subsidy is gone aṣáájú sọ lóòótọ́ kò tí ó sọ àwọn ọkọ̀ ẹ̀ lóòótọ́ kò ṣe kókò náà ló yọ Buhari ló yọ ṣùgbọ́n àwọn alágbàákò àárín wa àwọn tí wọ́n ń tepo tí wọ́n ti gbọ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ náà ti gbé jálá epo sókè wọ́n gbé sókè ìdùnnú ara ọmọ Nàìjíríà tó sì wà tí wọ́n dùn pé ah olóṣèlú tó débì ẹ tó tèkó ṣe tó tún gbá ṣe nígbà tó lọ tán àwọn tí wọ́n tó pọwọ́ lé wọ́n ṣe dáadáa ayé àwọn á da hmm. àwọn àwọn àwọn àwọn á rí omi tó ro ẹja mu dáadáa láàrin wákàtí kan sí méjì nǹkan yí padà epo one hundred and sixty five naira naira náírà márùndínláàdóje àbí láàdọ́ láàdọ́ láàdọ́sàn yes láàdọ́sàn one sixty five naira ó dẹ̀ lọ wọ́n ta lápò méjì àbọ̀ five hundred ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà wọ́n ta ní ọgọ́ta lára six hundred wọ́n ta jù bẹ́ẹ̀ lọ mm. lẹ́sẹ̀kẹsẹ̀ ìdùnnú yẹn ó para láàrin wákàtí méjì ó di ìbànújẹ́ tí ọmọ nàìjíríà tí wọ́n ṣe ń ṣe kíni tí wọ́n ṣe ń fọwọ́ jẹ tó ń fọwọ́ bù títí dé ní. tá tá tá tá manage. tabanika wò dáadáa tabanika wò dáadáa ọ̀rọ̀ tí ó jáde táṣẹ tẹ̀lé ṣé bàbá mi yusuf ló pa láti sáré ni abẹ tó darí nàìjíríà yìí. <laughs> ṣé o pé bá ṣe máa ń sọ ẹ jẹ́ ká wò náà nǹkan tó ń bá sọ fún mi. dáhùn pẹ́sọ̀ mi ẹ bá mi dáhùn yẹn ó níbi tí fẹ́ sọ̀kalẹ̀ sí àṣẹ tí ó da nǹkan rúmọ̀ àwọn èèyàn lọ́wọ́ yẹn mm. bàbá tèmi ọlálékún nísàlẹ̀ ló pa á ni àbí ẹni tó ń darí nàìjíríà. ẹni tó ń darí nàìjíríà ló pa. ẹ wá jẹ́ kí n sọ̀kalẹ̀ ṣé a rí ọ̀rọ̀ kan tó sọ yẹn mm. ẹ wá dúró kan tó yí padà láàrin oṣù mẹ́rìnlá àbí kí la wà yìí àti wà lọ́kùtọ́bà wà lónìí mm. ọdún kan àti bí oṣù mélòó ni yẹn nǹkan tẹ̀mí fẹ́ sọ ni pé ọmọ nǹkan tẹ̀mí fẹ́ sọ ni pé èèyàn kan lè pàṣẹ hmm. àmọ́ ṣe mọ̀ pé igba èèyàn ló máa mú àṣẹ yẹn dúró. ṣé wọn wá mú dúró. ẹ ó ti pàṣẹ ṣé nígbà tó máa mú dúró ṣé nígbà tí wọ́n ṣàlàyé tí wọ́n ṣe ìkéde eh. pé a ti yọ subsidy ṣé wọ́n ní kàn fowó kún owó epo. nǹkan tí ó fi fìdí ẹ̀ múlẹ̀ la pé nàìjíríà ní bí àlétò eh. ẹ̀gbọ́n mi tó wà ní UK olúfẹ́mi ọ̀dà kọ́lọ́mọ mi dúró tí dáadáa ó ní káàkiri àgbáyé ni o gbogbo àgbáyé nìkan ti wọ́n ṣùgbọ́n bí táwọn ń gbé ń bí o àtówà o tọ́ máa ní pé owó epo yẹ báyìí ní kẹta ẹnì kò ní sọ pé bí a ẹnì kò ní sọ pé bóyá torí pé mo tètè mú wá láti ibẹ̀ kan kódà tí wọ́n ní wọ́n yí owó epo padà kò ní jẹ́ pé bí àwa fẹ́ ṣe àwọn àwùjọ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ní bí ìjọba gun bá wa tó nígbà tí tẹ àwọn láńlọ́ọ̀dù tó ń nílé kan tó jogún lé ní o tó jogún lé tó fowó kó wọlé kí ẹ máa fi. àwọn ni ìran kẹta. ìran kẹrin tiẹ̀ ní ẹ bá mú owó lé ẹ fi fifty thousand kún ẹ fi hundred kún ẹ fi two hundred kún four hundred thousand. four hundred percent increment. nǹkan tó sì sọ náà ni pé nǹkan tí mo ṣe ń sọ nìyẹn pé díẹ̀ lọ́wọ́ àwọn òṣèlú hmm. púpọ̀ lọ́wọ́ àwọn aráàlú. nígbà tí èèyàn fi ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà four hundred thousand lé owó lé lẹ́ẹ̀kan náà hmm. ẹ tó ní ti lọ ẹni tó jogún ti wá ẹnìkan jogún ẹnìkan jogún ẹlẹ́ẹ̀kẹrin tó wá gba àkóso nígbà tí wọ́n á fi ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹ̀rún lọ́nà irinwó four hundred thousand lé owó lé tí ẹni tó sì san owó lé yìí tó san three fifty tẹ́lẹ̀ ó wá fi four hundred ilé ó wá di seven hundred and fifty thousand naira lẹ́ẹ̀kan ṣoṣo. lẹ́ẹ̀ ní kì í ṣeré tuntun o eléyìí ṣé owó sẹ́mẹ́ǹtì ló wọ́n ni àbówó èmi ni kẹtó abami kẹtó kẹtó fèsì o ní èkó tá a wà yìí èkó àdìrí tá a wà yìí nígbà kan kọlọmba mi foríjì alhaji sikiru ayinde barrister ọmọ ìyàwó ológun ó kọ ní kan gbà náà pé èkó èkó èkó fẹ́ di ra wọ́n fo bó ìjọba ìjọba ìjọba gbé àtòkalẹ̀ iye tí àwọn àtàwà ní márọ̀kọ́ ń gba ẹ̀ta gbọ́dọ̀ san ìlànà márọ̀kọ́ ní ìtọ́ba san ẹ̀ tó wà ní bíi mẹ́ta ẹ̀ tó wà ní Kétu tó wà ní Lẹ́kì tó wà gbogbo ẹ̀ àtó ìwọ tó bá ṣe jù bẹ́ẹ̀ lọ tó bá fowó kun lọ́nà àbáàdì Eh. abnormally ó níbi tí wọ́n lè mẹ́jọ lọ èkó tá a wá èkó tó fẹ́ pé lóòótọ́ nàìjíríà máa ń tẹ̀síwájú hmm. èkó tèní nígbà tí wọ́n ń fi olówó báyìí lé owó lé tara fẹ́ fẹjọ́ sùn. nígbà tẹ́yìn bá ń sọ pé. ìjọba ìjọba ò ṣe tọ́ ọmọ bíi kan wà nǹkan ṣe sí ilé hmm. ní kẹtù oyè báyìí lẹ́gbọ̀rọ̀ sọ ní maryland oyè báyìí lẹ́gbọ̀rọ̀ wí. tẹ́ bá ń sọ̀rọ̀ báyìí a jẹ́ pé bóyá mo lè fẹ́ sọ pé ẹ fẹ́ rò ó jinlẹ̀ tẹ́ bá máa rò ó jinlẹ̀ ṣé àwọn pé àwọn tó wà ń jọba iná wọn nílé ń kẹtù àwọn tó wà ń jọba ìwọ̀n nílé lẹ́kì. ṣáwọn náà ṣe bẹ́ẹ̀ ni. ṣán ṣe bẹ́ẹ̀ ni ṣópè wọn ni nǹkan tí ẹ fi máa rí nígbà mi tèmi fi èròǹgbà tèmi o tèmi fi máa ń lérò wípé ìjọba ò sáwọn kankan ni pé ṣé wọn pa àwọn tẹ̀ ń sọ àpapọ̀ èèyàn ní ìjọba nínú wọn ó dáa bóyá pamsec permanent secretary ministry yìí ń sìn onílébi mẹ́wàá ń lẹ́kí ẹ̀ wá ní kéèyàn kan ṣe òfin pé kóun máa gbowó ẹ̀ bákan àwọn tó wà ń di òfin náà lọ ń tú òfin àwọn náà lọ ń rú òfin yìí. ìyá wa ìjọba tó ṣe ń gbà ẹ lọ́hùn wọ́n tẹ̀lé àbí wọn ò tẹ̀lé. wọ́n máa tẹ̀lé nǹkan ti yí padà ń sìn ẹnu ti jẹ́ dòdò ẹ lè sòdodo mọ́ ó dàá mo wá fi yín wé adájọ́ mm-hmm. bóyá níjọ bá ẹ níjọ tẹ̀sí ọjọ́ bí mm-hmm. mo wá sílé yìí mo bù yín ní mílíọ̀nù kan náírà mo bùn àwọn èèyàn yín ní kinní kan wọ́n wá gbẹ́jọ́ mi wá sọ́dọ̀ yín ṣàṣà èèyàn ló máa wọ pé ah dá mi torí pé wọ́n gbẹ́jọ́ ẹ wá jẹ́ ká da bó ṣe tọ́ àti bó ṣe yẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá pé ẹjọ́ ẹni ò ń ṣe tẹnìkéyàn má mọ̀ ọ́ dá ṣé àwọn pé tó bá yá tó bá kẹyìn àárọ̀ àtọ̀dọ̀ fún yín ẹ lè wò pé ah ìjọ tí mi dẹ̀ béèrè dá mi ìfún fún mi ní nǹkan ọ̀mú á rí nǹkan tó fẹ́ tó máa pa lára díẹ̀ ah ọba rán ni níṣẹ́ rú odò ọba kún. iṣẹ́ ọba òṣèmọ̀ jẹ́ ṣe ti understand ibẹ̀ ni púpọ̀ nú àwọn kinní tí ń mẹ́hẹ̀ mo mọ̀ ó mọ̀ mi mo mọ̀ ta ni mo lè pè ta ni mo lè sá. tó bá rí bẹ́ẹ̀. ok ẹ jẹ́ kí wọ́n ṣe àṣà. ṣàwọn ń tẹ̀síwájú àbí àbí àjọ àjòrò ẹ̀yìn. kò mú tẹ̀síwájú wa torí téèyàn ò lè díjú gbà mí pé ẹ wo ẹ àákú làákú òótọ́rọ̀ a gbọ́dọ̀ sọ ẹ tí wàá jẹ́ kí n ṣàlàyé nǹkan fún irú àwọn obìnrin ń sìn hmm. ẹ wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ pé owó lọ sókè káàkiri gbogbo àgbáyé ìyẹn inflation ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa tó bá fẹ́ ra arun kan bóyá ó fẹ́ ra arun kan gidi tó dáa o lè máa sọ̀rọ̀ bíi four hundred thousand ṣe jẹ́ mọ̀ pé four hundred. ilé ìran bone straight náà bone straight all depend olórí inches èmi ó tún ní grade ó ní sa ẹgbẹ́ ẹlẹ́gbẹ́mẹgbẹ́ ó láwọn bone straight ó one million lọ́jọ́ tí mo gbọ́ pé wọ́n ti ra irun one million naira mo ní tí iná bá mu ògiri hmm. oúnjẹ gírì lẹ́gbẹ̀ẹ́ náà tíná bá mu one million ẹ ti jóná nìyẹn kò bá ná ṣọ̀rẹ́ rárá kò bá ná ṣọ̀rẹ́ hmm. ifá kódà gan bóyá tó bá nígbà mi tó bá ní àìwọ tó bá ní straightener yẹn irinṣẹ́ tó fi mọ o lè fi iron tán fi lọṣọ o lè fi lọ kó dán iron múru so wàrà run one million ó tẹ sábẹ́ iron àìyẹn bẹ ẹrun ta ló fẹ́ mú hmm. ẹ wá worú four hundred thousand yẹn sìn nígbà kan wá rí i pé òkodo ọ̀rọ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé bóyá ẹni tó ra run yẹn gan-an láti ibi tó ti rà bóyá lókè òkun ó rà níṣirò forty five thousand gbogbo ohun tó gbé débí àti pé wọ mọ́tò ó sanwó custom ó sanwó duty o ó ṣe kinní kan ṣe kinní kan ó sọ̀kalẹ̀ sílùú nàìjíríà ní seventy five thousand ó wá ta irun yẹn ní four lẹ́yọ̀ kọ̀ọ̀kan ó wá ta irun yẹn ní four hundred five hundred thousand ṣé wọ́kọ̀ ní inflation. Hmm. ṣé mọ̀ pé nínú láti forty thousand yẹn sí seventy five thousand yẹn náà gbọ̀ngbọ̀n landing fee ó ti yọ owó ṣọ́ọ̀bù ó ti yọ owó ọmọọṣẹ́ bọ́ṣẹ̀ máa yọ ní kéékèèké lórí irun kọ̀ọ̀kan o wá ta irun yẹn ní six hundred thousand. Mm, àwa èèyàn kan dẹ̀ tún máa rọ̀ṣẹ̀ pé a mọ irun tó tà ló irun tó da ló ń tà mm. ṣé kò ti gbà wá ṣé kò ti ṣe daylight gbàjọ kò dìgbà tó bá gbébọn mm. nítorí ibi tó wà tó ti tọ́ ní four hundred five hundred thousand lèèyàn kan á sì ti ta ọ ní two hundred thousand ṣó ní two hundred thousand yóò jèrè láti seventy five thousand ó jèrè àwọn kìíní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ irú ọ̀rọ̀ tẹ́ sọ pé ilé tiyín tó wọ́n tó gbowó le ṣẹ́niyàn lọ sọ́jà ń sìn sọmọ láńlọọdù oníjẹun láti ìran kìnrin dé ìran kẹwàá hmm. e, e, e, àwọn bàbá yín sì jésù àjàrà ọrẹdì erin sì kan ẹ̀yin ọmọ so ara tó ara ẹ̀yin tó kan àwọn ọmọ yẹn náà ló ṣe gbélé yín because ọmọ gan lọ sọ́jà ó rí i pé nígbà tí bàbá bàbá òun gbélé lẹ̀ èèlò ni àpò rẹ̀ sì hmm. nísì tó ń gangan fẹ́ lọ sọ́jà tó fẹ́ sọmọ láńlọọdù mi ni mo jogún lé arílẹyàn ká èèlò ló fẹ́ ra rẹ̀ sí èèlò ló ra ta. ẹ̀yin sáré wọlé mbẹ. ó dẹ̀ ń hmm. tí ó bá yẹ pé lóòótọ́ ọdún mẹ́rìnlélọ́gọ́ta nàìjíríà nàìjíríà bá ń ṣe bó ṣe kó ṣiṣẹ́ hmm. àwọn kan wà tẹ́ pé ìjọba gbọ́dọ̀ tọwọ́ bọ̀ ìjọba gbọ́dọ̀ tójú bọ̀ kó tẹnu bọ̀ hmm. kí ayé lè rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnnù lórí ọ̀rọ̀ ọ̀run tẹ́ mú wá ẹni tí yóò bá lórun four hundred thousand five hundred thousand six hundred thousand ẹni tí ara ti rọ̀ tára ti tù. ló yẹ kó lorú ẹ̀. ìyàwó mi ah ẹgbẹ́ àwọn ẹ máa ẹ máa là ó ló yẹ. ní òlòrú ẹ̀ tí atótilé tọ̀. ló yẹ ẹ fi ló yẹ. ẹ ló yẹ tí ẹ ló yẹ tí tí tí èyí pé bá tọ́pẹ́ tí ó ti jẹun ó ti yó ó ti mu ó ti ná ṣùgbọ́n ilé ègbé ilé ègbé lẹ́yìn ẹ̀ ń gbé tòmátì tá a ń rà lọ́jà ìrẹsì tá a ń rà tẹ́pẹ́ kò ṣe mọ́ ni kò ṣe mọ́ jẹ ni irú àwọn kan báyìí tíjọba bá tiẹ̀ lè tọ́ bọ́run tí o bá lọ́sọ́jú pàpà ó yẹ kí iye tó ń tà kó ní gbèdéke control mm. ṣùgbọ́n à ń jẹun à ń sanwó lé à ń sanwó lé ó yẹ kí ìjọba lè ṣe kí ni kó lè tójú bọ ibẹ̀ yẹn torí ìjọba kan ti ṣe rí tí wọ́n sì ń sọ̀rọ̀ wọn di ọ̀la pé alẹ́kọ̀ọ́ yìí náà mm. control wà náà iye tó máa gbà lọ́wọ́ wá ìyẹn ló lè kí orílẹ̀-èdè ṣe kí ni kó tẹ̀síwájú ló yẹ kí ayé yìí ló lè mú dùn gbé fún ẹ ní lọ sórí tọ́mílán bridge kó lọ bẹ́ sódò. ẹ wá níbi tẹ sọ dé yẹn ẹ wá jẹ́ ká wò náà kí làwọn nǹkan tó máa ń jẹ́ kí àwọn nǹkan yìí wọn ibo náà ti ń gbé àwọn oúnjẹ tá à ń jẹ wá ibo ẹ ibo náà ti ń gbé wá ibo ló pọ̀ sí jù ibo náà ti ń kó wọn wá. ilẹ̀ haúsá òkè ọya àbí kí ló ṣẹlẹ̀ nílẹ̀ haúsá ṣèlú wọn tò. ìyá wa ìyẹn náà ìyẹn náà ìjọba mo ti ìjọba mo dálẹ̀ bí. Eh, ẹ̀yin eh, eh, ẹ̀yin òye ẹ̀yin ọ̀rọ̀ yín òye mi àbí ọ̀rọ̀ mi ní òye yín ṣẹ́rí ìjọba tẹ̀ ń dálẹ̀ bì yẹn lórí ìṣúná bóyá oúnjẹ ìfowósí àti nǹkan ó láwọn nǹkan kan tó yẹ pé ìjọba gangan ló máa tẹ́ bẹ́ẹ̀ di àwọn ló máa tẹ́ ìpínlẹ̀ hmm. ìpínlẹ̀ dúró lórí security ààbò tí kò bá ti sí ààbò ókè ẹ wo Maiduguri lẹnu mọjọ níta mo léèyàn kan ní àná alánà ètò lọ ra ẹran àgbò hmm. ó ra ẹran yẹn ní two hundred and fifty thousand naira kí ni excuse tán fún wọn wọn ní à omi tó ṣàn ní Maiduguri níjọ́ kìnìún àná ó pa àwọn nǹkan ọ̀sìn wọn ó pa kìnìún kan ó ti wọ́n nísàlẹ̀ ń bí ṣáàdẹ̀ ní ṣe ká má jẹran ó ti yé yín so natural factor ọ̀tọ̀ pé nǹkan ayé tó yẹ pé gọ́ọ̀mẹ̀ntì gan ò lè dá sí ọ̀tọ̀ ọ̀tọ̀ ní nǹkan tó gọ́ọ̀mẹ̀ntì tún lè dá sí ẹ wá jẹ́ ká ní mo yẹ ṣe àpèjúwe security nísìnyí téèyàn bá tiẹ̀ sọ pé òkè o mo nílẹ̀ o fúnra mi o ìyẹn fúnra ni àmọ́ ètò ààbò púpọ̀ nu wa ti ń ṣe ààbò fúnra wa ẹ wọnú ọdún twenty twenty tí corona hit wa ṣe mọye báwọn èèyàn ṣe ń gba tọ́ọ̀nù láti ṣọlọ́dẹ àdúgbò wọn. bẹ́ẹ̀ni. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ níbi tá a bá ní ìjọba tá a mọ̀ pókè ìjọba yìí o bí nǹkan tí mo máa ń sọ tán bá fẹ́ wá campaign ẹ má máa gbé seven point agenda wa ẹ má máa gbé nine point wa. ẹ̀yin náà ti ń kó mi pẹ̀lú ìjọba báyìí ti ń kó mi gbogbo yẹn jọ wà ní because ẹ̀yin lẹ máa ń lọ gbé microphones wọn lẹ́nu ẹlòmíì ò yẹ kẹ́ ti microphone bọ̀ lẹ́nu kò ṣe pé violence bọ̀ because ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu wọn bí gbàdúrà pé ṣé ẹ̀sìn ní ayé yìí ni ṣe ti understand irú yẹn ń sìn la lè sọ pé ìjọba tẹ́yìn bá ṣe security ẹ fi tó kulẹ̀ fún wa mo rántí ìgbà kan tí èmi àtẹ̀gbọ́n mi a ọjà tomato tomati a kó wá láti òkè ọ̀yà bóyá bíi two hundred and fifty six basket la kó wá lára láti Nkuyi Katsina pé òkè o my twelve orí àwọn ló ní ó lérè lórí nǹkan o làbádẹ́ yàtọ̀ sí pé association àbí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ torí akọ̀wé pòkè owó yẹn dẹ̀ wà jẹ́ gbìyànjú ẹ̀ a two fifty six basket láti Nkuyi nígbà tí ọjà máa débi tí pálafiri two hundred basket nítorí wípé ìrìn àjò tó yẹ kó lo ọjọ́ méjì tírélà yẹn lo ọjọ́ mẹ́rin torí security ààbò ah hello ẹ̀yẹ wọ́n sọ wípé àwọn mọ́tò ti dúró wọ́n yìnbọn kòbákòbákòbá níbì kan tomato dẹ̀gbà bẹ́ẹ̀ nígbà tó máa dé bíi fifty six basket sí almost seventy basket wọ́n ti ń sunkún èdè tó máa ń lò nínú ọjà nìyẹn ìyẹn ni kò ti rẹ̀ ibo ni mo fẹ́ tà sí ṣé mi ò ti lose nítorí pé ìjọba ò ṣètò ààbò kémi lè ṣe kémi lè ṣe ìṣúná owó mi kí lè ṣe ètò owó mi pé òkè mo ṣòwò mo rèrè sọ pé fẹ kan tẹ́lẹ̀ mi nǹkan tí ẹ rèrè kẹrojú owó kẹrèrè kẹrojú owó kẹrèrè tí mi nǹkan tí ẹ rèrè ọjọ́ yẹn ni alákọ̀ọ́kọ́ àti ìgbẹ̀yìn tí mo máa gbìyànjú àti kó nǹkan tí ó kàn mí wálé mọ́. ẹ̀yin ọ̀tẹ̀ wà ní ilé tẹ̀wá káàkiri àgbáńlá ayé ṣe é pé arábìnrin dámì náà ti ń tẹ̀lé mi báyìí àwọn náà ti ń bújọ bàbá yìí mi ò mm, wọ́n ti jẹ́ ká mọ̀ mm, pé. Mm, mi ìsọmù tá a bá sọ tìjọba a máa sọ tàwọn èèyàn ìdí ọ̀dọ̀ àwọn èèyàn ni mo dúró sí àmọ́ torí nǹkan tẹ mẹ́nu bá. ṣùgbọ́n security ìyẹn ètò ààbò kò ṣe tiwa kò ṣe tiwa láti ṣe. mò ń bọ̀ ètò ààbò ẹ̀yin tẹ̀ ń wò wá ń lé ta ló yẹ kí wọ́n mú ní ọ̀kúnkúndùn ta ló yẹ kó fún aláàbò ìjọba ni. èmi kọ́ mo bíra mi síbi. ta bá ní ààbò tó péye ta aláàbò tó péye ó yẹ kó wá láti òkè ọya Kebbi ni o Katsina ni o Bauchi Borno ni o yóò mọ débi dáadáa tá a bá ní ètò ààbò tó péye dáadáa hmm. irú èyí tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàtọlọ bá ń fà ní òkè Ògùn hmm, ládùúgbò tí wọn lọhùn tọnà lé àwọn tí wọn ń da màálù jẹko àwọn darandaran nípa àti darandaran kò ní rí bẹ́ẹ̀ a lè jata a jẹ tòmátì a jẹ gbogbo ẹ̀ dáadáa nínú ilé náà lábẹ́ àkóónú pé mo ti ẹ̀ tún gbọ́lé ni pé Nàìjíríà ti di ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́ta. sixty four ẹ bá tọ́ka sí bàbá sixty four ẹ̀ mọ nǹkan tó yẹ kó ti ṣe nílé ayé ni kọ́lọ́n fún wa ti dáadáa. tètò àbọ̀ wa tó wá mẹ́ẹ̀ débi tó dé lónìí. tó mẹ́ẹ̀ débi wípé níbi ọdún mélòó kan sẹ́yìn wọ́n máa ń ta presidential convoy eh, president Buhari. ó pààyàn lẹ́kún. ẹ understand nígbà tí àwọn tó jẹ́ jagunjagun àbí àwọn tí wọ́n ń fipá gbé ni ah. tán ti lè àtàkì odindi presidential convoy wọ́n ní ikú tó ikú tó fẹ́ pààyàn tó ṣí fìlà lórí èèyàn ni odindi ààrẹ ó ti ó ti wọ́lẹ̀ tó mm. bẹ́ẹ̀ tó o kà máa sọ pé èèyàn kọ́kọ́ rìn gbèrègbèrè ó kàn lọ tiẹ̀ ó kàn rìn láì má tiẹ̀ sí mm. àwọn nǹkan yẹn ni ìtorí ẹ̀ nínú ṣe máa ń bí mi pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ìjọba àwọn nǹkan kan wà tó yẹ kí ìjọba mójútó èè ṣe bí ti náà. dáadáa ok lásán bẹ́ẹ̀ ni à. Nàìjíríà ti di ọmọdún mẹ́rìnlélọ́gọ́ta ìyẹn sixty four years òun ni òmìnira tá à ń ṣàjọyọ̀ ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ tá à ń ṣàjọyọ̀ lénìí lóòótọ́ tàbá ní ká wò síwájú ẹ̀ púpọ̀ ni wọ́n á ṣàjọyọ̀ pé ó bá wa láyé ó bá wa láàyè ìtumọ̀ ni wípé tán bá bi wá pé ńgbà tí nàìjíríà pé sixty four years níbo ló wà á ní àkódà mo wà níbi báyìí báyìí báyìí torí ẹ má gbàgbé wípé àwọn èèyàn kan gan ò rí kí nàìjíríà pé sixty kódà hmm. wọn ò rí kí nàìjíríà pé fifty. kódà wọn ò rí kó pé tẹ́ẹ̀nì. kódà wọn ò rí kó pé tẹ́ẹ̀nì wọ́n dẹ̀ wà láyé nígbà tó gba òmìnira yìí Hmm. òun ni ọ̀rọ̀ yẹn àmọ́ tá a bá tún rò síbòmíì náà á wò pé lóòótọ́ bíi ti adágún odò là ń ṣe torí tá a bá wo gbogbo àwọn sọ̀rísọ̀rí àwọn ìlú àwọn orílẹ̀-èdè mìíràn tó jẹ́ pé lẹ́yìn wa lọ́gbòmìnira tán dẹ̀ ti dìde hmm. dúró tán ti fẹsẹ̀ múlẹ̀ tán ti rá tán ti rìn nísìn tán sáré èèyàn á máa wò pé ṣé wọ́n forí ìwà àgbà pààrọ̀ ni àbí ó ṣẹ̀yà ìyẹ kan wá forí ìwà àgbà. àbí àwọn àwọn yẹn torí èèyàn kan tiẹ̀ dápàrà kan jọ́ kan oníbóyá kan tiẹ̀ kúkú ta nàìjíríà òun kọ́ everybody mú ibi tó bá fẹ́ lọ. kó kálukú lówó tó bá tọ́ sí. kó kálukú mówó tó wá pé nígbà tán tí ìta wa gan wọn ti fi gbogbo wa yáwó náà tán hmm. torí gbogbo owó tá à ń yá tá à ń yá tá à ń yá ṣọmọ kó ìṣúná epo wa ló lọ torí a ti san epo yẹn lé ní hmm. ọdún mẹ́ta àti fowó ọdún mẹ́ta epo báyìí sì àti fi san gbèsè hmm. tí àdẹ̀ ṣe ń yáwó sí lórí ọ̀rọ̀ national anthem tí mo mẹ́nu bà yẹn ibẹ̀ ni mo fẹ́ ká padà sí lórí pé àwọn ìjọba wa torí ọ̀dọ̀ ìjọba tẹ́yìn kọ́gùn sí ni o àwọn èèyàn ti sọ awuyewuye ti lọ mọ̀ pé gbogbo bíi bíi oṣù mélòó kan tọrọ yẹn jáde fún bíi ọ̀sẹ̀ méjì làwọn èèyàn ṣe ń fà lọ fà bọ̀ ó méjì lọ ṣe understand kí dẹ̀ làwọn èèyàn ṣe ń fà lọ fà bọ̀ wípé ẹ máa fẹ̀tẹ́lẹ̀ ẹ máa palapalapa ṣé ìyẹn ló kàn wá kù ni hmm. alẹ́bí ń pa àwọn èèyàn. wọ́n ní wọ́n ládùn apọ̀ ọ̀nù ẹ̀ gan ni. Hmm, nígbà tí aṣojú ilé ìgbìmọ̀ asòfin hmm, àgbà ńgbà tán máa sọ̀rọ̀ wọ́n ní ẹ tó bá jẹ́ wípé àti gba anthem yẹn là ń lò God's will àpábíò àpábíò God's will àpábíò bẹ́ẹ̀ ni ó wà lórí record pé tó bá jẹ́ pé anthem yẹn là ń lò kò ní sí banditry kò ní sí kidnapping kò ní máa jímọ̀ gbé nàìjíríà ọba dáa jù báyìí lọ ẹ wá jẹ́ ká wà sẹ́yìn díẹ̀ nígbà tá à ń lo arise o compatriot Nigeria's call obe to serve our fatherland with love and strength and, faith, faith. the labour of, our, our heroes past shall never shall never be in vain àwa gbé padà wá sí nàìjíríà we mm. hail the our own dear native land though tribe and tongue may differ in brotherhood we stand ṣe understand kò ń ṣe pé tá wo lyrics ọ̀rọ̀ méjèèjì kò sáṣàdànù nu méjèèjì lóòótọ́ lóòótọ́ àmọ́ nígbà tó ń gbé ipa ṣe mọ̀ wípé tó fi ṣe reading tó fi pass bill yẹn mi ì rò tó five days. wọ́n pe kí kan ní accelerated kankan ṣe lè wúre. kankan lè wé iná jó di warawara báyìí. àwọn elétò kò sí bọ̀. ẹ ti understand ẹ eh. àwọn go mọ̀ pé wọ́n lè pass law láàrin ìṣẹ́jú péréte yẹn tó fi hmm. ṣe nǹkan yẹn a jẹ́ pé púpọ̀ náà àwọn òfin àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ tó wọlé tó wọlé wọ́n mọ ohun tó ń ṣe. Hmm. ibẹ̀ lèmi ṣe sọ pé ìyà tó ń jẹ nàìjíríà kò ń ṣe ìyà táàrírí àmọ́ ìyà tó ń jẹ wájú ni pé kò sí ẹni tó ní ìfọkàntán ìfarasìn tó fẹ́ sì wá tòótọ́ tó fẹ́ sì wá tó fẹ́ sì orílẹ̀-èdè ẹ̀ tòótọ́ bámúbámú ni mo yóò ní style everybody wàá máa gbọ́ wàá máa dáṣà gbòòrò pé ẹ̀ tí wọn náà bá dé bẹ̀ kó tiẹ̀ àmọ́ tó everybody bá ń kó ṣe mọ̀ pé ìyá máa jẹ èèyàn kan hmm. nígbà tó di di gọ́vnà kan àbọ̀ di di sẹ́nitọ̀ kan tó bá ti kó owó primary school bíi sixty four hmm. tó bá ti kó jí báwo làwọn ọmọ yẹn á ṣe lọ léèwé. sígbà tí kan yóò kan yóò kan owó owó medical eh, medical facility owó hospital hmm. owó ilé ìwòsàn tó yẹ kí wọ́n kọ́ ó wà nù bank account ẹlòmíì tó mí ń bẹ̀. tó mí ń gbogbo àwọn federal constituency house of rep kí ni iṣẹ́ wọn. Hmm. àwọn èèyàn dẹ̀ tún wá mọ power tán ni pé ẹ tẹ̀ lè pe àwọn pípù yìí ẹ lè pè wọ́n sí pàdé ìbílẹ̀ pé ó dà ẹ máa bọ̀ ní grassroots ẹ máa bọ̀ ní town hall meeting báwo lẹ ṣe ṣe tẹ bá pè wọ́n wọn ní dáhùn. ẹ ti ẹni rí wọn ni. ẹyin tẹ ẹyin yìí dé ìtúlẹ̀ máa padà lọ dìgbò lábẹ́ òrùn àtòjò ṣẹ̀rí pé problem Nigeria human capacity ni. Hmm. human capacity yẹn dẹ̀ rẹ̀ a lack emotional intelligence a sympathy a empathy ẹ sọ wo ní yorùbá o. tábà ní ká máa sọ ní yorùbá bóyá kan gbé dictionary ti torí. mo lè yáwó ẹ dáadáa. a kan explode. nítorí bá mi téèyàn bá wò yẹn á wò pé àmọ́ ah, yín gbà tẹ̀ ń kàǹpì ńgbà tẹ̀ ń polongo ìbò àmọ́ mm. yín ẹ̀gbọ́n wa níyìn ọ̀rẹ́ àbúrò dáàdì tó bí àmọ́ yín ẹ̀yẹ́ débẹ̀ mm. ẹ wá wo gbogbo bí ẹnumọjọ́ mẹ́ta kódà gbogbo àwọn àlejò tá à ń gbà mm. lórí ìjókòó yìí tí wọ́n fara pẹ́ òṣèlú. àtàwọn tí wọ́n rin àwọn òwò nígbà ẹni ìbọ̀lọ̀ wọlé sẹ́ẹ̀. yèsí omi ríran ẹ̀ ń ó ra bag of rice ní twenty thousand <laughs> ṣé owó tiẹ̀ tó fi ń rata ó yàtọ̀. ṣe ní ìyàwó ẹyẹ sáré wọlé mẹ́ẹ̀ ó tí èmi ti gbọ́ngbà kan táwọn kan sọ lórí rédíò ni o àti ní pàápàá níbi wọn pe àwọn kan ní eh, newspaper stand níta ìwé ìròyìn hmm. àwọn kan sọ pé ó jọ pé òmìnira tá a gbà yìí wọn ló ti yá jù hmm. wọn ló ti yá jù ọdún wo la bá gbà. nígbà tá a gbà òmìnira nineteen sixty. Mm-hmm. àwa di pé táwọn náà ta lè dá ta lè dá dúró tán nineteen sixty three láti ìgbà yẹn náà síwájú díẹ̀ kò ju bí ọdún keje lọ into our independence lógún bẹ́ sílẹ̀ nàìjíríà mm-hmm. ta ló dógun lẹ̀ àwọn olóṣèlú náà ló dógun lẹ̀ èmi ò fẹ́ gbà wàhálà Awólọ́wọ̀ àtàkítọ́lá àwọn kan náà fa tiwọn náà ló wá di pé bí wọ́n á fi ọdún mẹ́ta thirty months náà fi jagun yìí àwọn ọmọ Ìgbò dọ̀la àwọn ẹ̀yà Ìgbò wọn ò yé rántí aburú tó ṣe wọ́n gbà náà lọ. nǹkan náà kan ló nìyẹn pé táwa ní ká wọ South Africa tí wọ́n ti padà gbà lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tiwa wọ́n ń ṣe dáadáa lénìí àwa náà lè ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn olórí tí wọ́n gbà fún wa ń gbà náà lọ mm. àwọn míì ti lọ o àwọn tí wọ́n sì wà ń bẹ̀ ń gbà yẹn náà la sì tún rí dè ní. àwọn náà tún pè ní ẹni abálábà. àwọn níì àwọn ni bàbá àwọn náà di bàbá àṣàlẹ̀ lónìí èyí mm. tó wà nù ìjọba ológun ni wọ́n ń gbà yẹn mm. tó wà nù iṣẹ́ ológun wọ́n sì ń lọ aláwọ̀ padà wọ́n sì wọ́n tún padà lẹ́nu lẹ́nu lọ́lọ́ yìí wọ́n sì lọ ṣèpàdé kan ní kan nílẹ̀ haúsá wọ́n láwọn lọ bọ́ olórí kan. olórí yẹn dẹ̀rẹ̀ níbi tó ṣe ti ẹ̀ dé tó dẹ̀ ṣe sí ah, ah. ẹ máa wá bà ní. agbára. ṣáwa ń tẹ̀síwájú ni àbí akọ̀ ń pò yìí lójú kan bí omi ẹkù. ẹ tábà ní ká wò èmi ò lérò wípé bóyá o ti yá jù nígbà tí Nàìjíríà gbòmìnira torí wọ́n ní ọmọ máa kú ọmọ máa yè aṣàkọlọ́wọ́ pé wọ́n mọ́ mm. bọ́ gbangba yẹn bọ́ gbà nǹkan tó wà níbẹ̀ ni pé púpọ̀ nù wa we are not that dedicated nǹkan tá a fẹ́ jà fún àpò wa ni ṣẹ́rí kó lóṣèlú bíi three hundred kan jókòó báyìí wọ́n máa dáṣà kan nígboro wọ́n máa ní nínú nínú òṣèlú kò sí ọ̀rẹ́ títí láéláé kò dẹ̀ sí ọ̀tá títí láéláé hmm. ìgbìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ current current uh, kínní no permanent friend no permanent enemy only eh, permanent interest n tó fẹ́ tí mo fẹ́ ṣódọgba láfijọ máa rìn. tàràlù ńkọ́ tọ́lẹ́yìn méjì tẹjọ́ rìn gan. tàràlù ńkọ́. ẹ̀yin méjì ẹ̀ tí aráàlú aráàlú yẹn wọ́n ti mọ̀ pé bag of rice bread one thousand ní jọ́ọ̀dì. àtàǹkárọ̀ fámì rìn. tí tiyín ti wà ókè so àwọn lọ́wọ́ ń takò ara wọn kí ló dé ta ṣe máa rí pé òkè àsìkò ìdìbò ń bọ̀ ó ti tó ó ti tó àsìkò tá a fẹ́ dìbò èèyàn kan á kàn fòṣọ́lẹ̀ wọn á kú wọn á kàn lọ yìnbọn pa àyàn nínú ilé wọn á kàn lọ ṣe kinní kan a kàn máa wá àwọn èèyàn kan tì so kí ni wọ́n jà fún gangan tí o bá jẹ́ pé wàrà àti oyin yẹn tí wọ́n fẹ́ jókòó tì tí wọ́n fẹ́ gàba lé pé èmi ni kọńtrólà mm. òun ni níjọ́ tí Folúkẹ́ Dáramọ́lá wá síbí báyìí mm-hmm. kí ni wọ́n sọ lára ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní àwọn wà disappointed pé ojúgbà wọn tì fún bí àwọn olóṣèlú wa ṣe máa ń ṣe Kámílù Kọ̀ǹpó jókòó síbí báyìí náà ó lọ́rọ̀ tán sọ Hmm. àwọn èèyàn sọ̀rọ̀ lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi kódà ẹni bàbá tí a ní wọ́n lọ bí tán láwọn lọ bí ìtàn lọ gbàdúrà ó ní nǹkan táwọn náà rò ó ní nǹkan táwọn náà láwọn rò ìyanláyà igwe nígbà tí bọ̀dá yìí náà èkó hmm. tóun náà jókòó ó ní tóun náà sọ pé lóòótọ́ àwọn àwọn dìbò fún wọn torí pé bóyá púpọ̀ wọn ti ṣèrànlọ́wọ́ fún wọn rí àmọ́ nǹkan tó mú ẹ lè ṣèrànlọ́wọ́ fẹ́ lómi ṣé kì í ṣe nǹkan ẹni yẹn òun fowó àbúṣàbù lálejò nígbà tó ti jí owó bí èèyàn ọgọ́rùn-ún ọgọ́ta ọgọ́fà ìwọ nìkan sápò ẹ nìkan sápò ẹ ẹ táwọn èèyàn mẹ́rin bá wá fúnràn lọ́wọ́ kò yẹ kó yẹ kó le jù fún ẹ láti ṣe mm. torí o ti jí owó èèyàn púpọ̀ owó wọn náà dẹ̀ wà nú ẹ. ìyá wa nítorí àsìkò kí wàá ní ẹrù pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ tá a fi bọ́lọ̀ gbogbo wàhálà àpẹni ọdún mẹ́rìnlélọ́gọ́ta tá a ṣe wà lójú kan náà bíi omi ẹ̀kún. Mm, a sì lójú kan à ń tẹ̀síwájú ó kàn jẹ́ pé ìgbín rèsì là ń lò ìgbín race to power carriers. us ìgbín la eh, fi ń move slow and steady ni ó lè wá máa win race mm. eh, tó bá pẹ́ débẹ̀ apẹ́kó tó jẹun màìjà nígbà míì mm. <laughs> abọ́ òfìfo ló máa bá o máa gba àwẹ̀ sùn ni nǹkan tẹ́mi lérò wípé nǹkan tẹ́mi lérò ni wípé àwa èèyàn àwa la dáa nítorí àwa náà la ṣe máa bára wa jà o òbí ṣe ó dáa eh, Àtíkù ṣe kò dáa Tinubu ṣe ó dáa àpábíyọ sọ báyìí àwa yìí náà ni àwa yìí kan náà la mọ òótọ́ tó máa fún ní ṣéǹjì díẹ̀ tó máa ní lọ́dàrú lọ́dàrú àwa yìí kan náà nígbà táwọn ọmọ wa wá fẹ́ fi ẹ̀hónú hàn àwa yìí kan náà ni wọ́n fún lówó ìyẹn ni pé àwọn èèyàn ni mò sọ generally mi sọ pé mi mọ no protest àdúgbò wa ti tẹ́ wa lọ́rùn àwa ò protest ẹ̀hónú fífi ẹ̀hónú hàn ọ̀nà tí a fi lè gbàjọpọ̀ sọ fún ìjọba ní ohun kan pé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí kò tẹ́ wa lọ́rùn àmọ́ kí ni ìjọba máa fi ń dá wa lóhùn padà ẹ ṣáwo. ẹ ẹyin ẹyin tìjọba náà ni mo fi ń béèrè. wọn ní ká fọkàn balẹ̀ náà ni. tá a bá ní kẹ́ fọkàn balẹ̀ ibi tẹ́lẹ̀ ti fẹ́ lọ ṣe ìwọ́de tẹ́ ṣe fẹ́ lọ ṣe kìnní kí ló máa ń dúró dè yín bẹ̀. tí a ga sí ni. so wàá wá mú kan bóyá kó rántí ọmọ ẹni tó ń ṣe pé ẹ bá kò lọ́bẹ̀ mi tẹ́ mi lọ́rùn ju kí n lọ fẹ̀mí mi wéwu lọ. ẹ wo èyí tó ṣẹlẹ̀ ní twenty twenty ẹ wo nǹkan kí ló gbẹ̀yìn ẹ̀. ti ẹ̀ ń sà sàbí. ti ẹ̀ ń sà ìgbà táwọn èèyàn jáde kí ni wọ́n jáde fún ajáde wípé ó dá o àfẹ àfẹ kí àwọn ọlọ́pàá kí wọ́n máa ṣe ìwà jàgídíjàgan kìnnìkan kìnnìkan àwọn nǹkan tí wọ́n ń gbé kalẹ̀ nǹkan ta lérò wípé ó dáa kíní ìyá ti wò sí wa ti wò sẹ́yìn tá a bá sọ tá a bá tètè paná ẹ̀ wọ́n ní àti kékeré lọ́n ti ń pẹ̀ka àrókò tó bá dàgbà tán so eléyìí kórókò tẹ fẹ́ máa pẹ̀ka yìí kò lè pè é wa làwọn ọmọ yẹn ń jáde fún bọ́ kí ló máa fi ń dá wọn lóhùn tó hmm. o máa di táìmù kó máa dìgbà kan tó yẹ pé wọ́n á ní ẹ jẹ́ ká ṣèwọ́de ẹ jẹ́ ká fẹ̀hónú wọ̀ ẹ ní rí ẹyẹ. ìyá wa ṣé kí n wọlé ṣe rí gbogbo wọn làwọn dáàbò àwọn dáṣọ àwọn dábàtà àwọn dáàbò ẹ láyé àrẹsà àwọn ṣe tiẹ̀ ṣáájú àsìkò yìí kó tó dé bí ẹni tí tọ́lọ́ ni kò máa darí wa lénìí mm. kò bọ́ síbẹ̀ wọ́n bá ní wọ́n bá fẹ̀hó wọ́n fẹ́ fẹ̀hónú hàn ní mm. nàìjíríà lénìí lápá mm. sí àwọn ìjọba tó jẹ́ táwọn wà nípò alátakò ńgbà náà tó lóyìnbó gbé ní opposition ó nípa tí ààrẹ bọ́lá tinubu kó ńgbà yẹn. lóòótọ́. ń kọ́ mọ tìyàn mọ́lé kọ́ mọ gbé wọn lọ kóòtù látàrí pé wọ́n ṣe kíni wọ́n fẹ́ wọn tó àtàgbé kíni pẹ̀lú wọn lórí lásìkò yìí wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní. treason. ẹ pé ẹni tó fẹ́ dìtẹ̀ gbàjọba. Mm, treason ló ń ṣàjì wọn fún. ó burú jáì tó wáyé pé tó wáyé pé lábẹ́ lábẹ́ lábẹ́ ìjọba kíkálukú náà ló lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ mm, ẹnu ẹ̀ ó tó lo ẹ̀tọ́ ọmọnìyàn mm. à ń jáde à ń ṣèwọ́de kò yẹ kí ìjọba máa dáhùn ẹ̀ lọ́wọ́ kọ́ ìkọ́kọ́ ṣẹlẹ̀ láìpẹ́ lásìkò ìtàn ṣe lọ yìí ǹjẹ́ yípa pé wọ́n ń pín àwọn owó káàkiri àwọn ibìkan o protest náà pé ẹ má jáde wọ́n ní nìyẹn o ṣùgbọ́n ìtẹ́bi fojú ara mi gẹ́gẹ́ bí oníròyìn ọgọ́ta páàkì la lọ àwa lọ cover àwọn tí wọ́n jáde hmm. níbẹ̀ láti rí àwọn ọmọ ọ̀tàkọ́ tó ń sọdá wá láti òdì kejì tó wá ń lé àwọn tí wọ́n ń fi ẹ̀hónú hàn wọ́n lé ọkùnrin kan wà ní fídíò ó dojúbolẹ̀ báyìí ni mo wà ń bẹ̀ mo rí báyìí ni èmi náà wà ń bẹ̀. kí làwọn ọmọ ọ̀tà yẹn pè dí. ọmọ làwọn ò fẹ́ kọ́ kán fi ẹ̀hónú ní àdúgbò tàwọn tó tó bá ṣe fẹ́ ẹ̀hónú wọn bí o ẹ̀ ó lè padà dípọ̀ máa ba kíní kan jẹ́ àbá kíní kan jẹ́ wọ́n ti gbowó ni àwọn tí wọ́n sọ pé wọ́n ń pín owó kiri àti táwọn àfojúkàn yìí ṣé kò jọra wọn ọmọ ọ̀tá tó wá ní pé ọmọ ọ̀tá tó wá ọmọ ọ̀tá tó wá ń fi kùmọ̀ lé ẹni tí ó ń fẹ̀hónú hàn ṣé òun náà ra gàrí ṣé epo wọn lọ́rọ̀ tiẹ̀ hmm. gbogbo eléyìí ẹ jẹ́ kí aṣòótọ́ ní nàìjíríà kíjọba náà ṣe kí ni káwọn náà wọ́n dó sí àyè òótọ́ a máa ṣerú àmàṣegbá àmàṣàwò tẹ́ ẹ bá débẹ̀ tán ẹ mọ́ ṣẹ́rí padà tó tẹ́ ẹ bá ṣẹ́rí padà ohun tí ń bi ni yóò bí yín o ohun tó ń bí ìyàn yóò padà wá béèrè yóò padà wá béèrè hmm. èyí sì la rí kò sí ẹni tó padà wá fẹ́ kí nàìjíríà dá o nàìjíríà at sixty four lásìkò mi ta wà lẹ́nìí ó yẹ ká máa jó ká máa yọ nígbà tí mi wà primary school in the eighties mm-hmm. ọjọ́ independence tá a ṣe lẹ́nìí báyìí ẹ ti ṣèwọ́de lọ ẹ ti march ẹ ti lọ ká ló fẹ́ jáde báyìí ó di pé ẹ̀rù gan ń bàjọba ìjọba gan ń kó àwọn ọlọ́pàá sí títì àwọn parks tó ń lè ti gádà pé a fẹ́ ṣe kí wọ́n kọ́ àwọn àwọn ọlọ́pàá síbẹ̀ pẹ̀lú àwọn irinṣẹ́ burúkú burúkú tó mọ̀ pé inú àwọn e- inú alára ò dùn inú ajérò ò dùn tí gbogbo ẹ lọ ẹ jẹ́ kí á gbìyànjú ká mú orílẹ̀-èdè dára màláìka ò ní sọ̀kà látọ̀run bẹ́ẹ̀ ni ọba àláwọ̀ àbí tí ó dá ayé tó dá ọ̀run kò ní wá bá wa ṣe àwa náà ni kí a gbìyànjú mo sì lérò pé tí ó wà ń bẹ̀ lẹ́yìn olóṣèlú tá máa ń pa nǹkan ní grassroots eh, politician mm. àwọn olóṣèlú pé wọ́n ní àwọn láti ẹsẹ̀ kúkú ẹsẹ̀ kúkú ni wọ́n ti wá kò yẹ kó jẹ́ pé àsìkò Bọ́lá Tinubu yìí àkànbí ọmọ olódòdẹ ni a máa sánná ní àwa àwa àwa náà pẹ̀lú ẹni tí ó polongo bò fún wọn dáadáa bí wọn ò ti ẹ̀ràn wá ń ṣẹ́ torí nǹkan táwọn sọ́ngbà yìí ni pé ọmọ ẹni ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká tilẹ̀kẹ̀ bọ ọmọ ẹlòmíì nídìí ṣùgbọ́n kan tí ọmọ Nàìjíríà fojú kan lásìkò yìí tí ò bá kàn mí ó lẹ́bi ó lára tó kàn mm, bébí máa ń rìn síra. àgbo ni ó jọ kan gbogbo wa ni kódà ẹni tẹ lérò wípé olówó yẹn gan ó kàn ó kàn àjọ ń lépo ni àjọ eh, ń lépo ni olóhùn bá a ṣe o ẹ jẹ́ kí á gbìyànjú tí a bá padà ṣe sixty five mo mọ̀ pé ààrẹ sì wà ń bẹ̀ pẹ̀lú ògùn ọlọ́wọ́ ó sì lo sáà wọn tán dáadáa ẹ jẹ́ kí ààrẹ rẹ́rìn ayọ̀ ká padà sí bá ṣe ṣe tẹ́lẹ̀ pé àá máàchì àájò àáyọ̀ bẹ́ẹ̀ kí mi fẹ́ nu kí n ṣe ẹnu gbọ́lágo síbi náà adùnúkà sí mi rọ̀kọ̀ tèmi o àmọ̀bà ní sàárẹ̀ olú ìyá wa dá mi ìṣèwò. nǹkan tí mo rí sọ sórí ẹ̀ ní àkótán ni wípé gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí a dẹ̀ fẹ́ kí ìlọsíwájú kó bá orílẹ̀-èdè pàápàá jùlọ pé púpọ̀ nù wa àti àti wọ inú àkóso àti di òbí púpọ̀ nù wa ti di òbí ìtumọ̀ ni wípé a ní ọmọ tá a máa filẹ̀ bá a bá ṣe wá ṣe èmi ṣe mọ̀ pé báwọn ọmọ yẹn á ṣe gbé nìyẹn ẹ jẹ́ ká kọ̀ wo ráńpẹ́ lórí ètò ìgbéyàwó tá a bá rí i pé bí ìgbéyàwó ṣe rí tẹ́lẹ̀ nígbà yí àwọn bàbá bàbá wa sí ayé wa ń sìn sí àwọn ọmọ tá à ń wò lẹ́yìn yìí ṣàrí pé ó ti ń yàtọ̀ àwọn ọmọ yẹn ti ń lérò wípé ọ̀nà tẹ́ ẹ̀ ń gbé gbàbọ̀ tẹ́lẹ̀ kò ń ṣe ọ̀nà tó yẹ ká máa tọ̀ torí púpọ̀ nú ọ̀nà yẹn ọ̀nà tí ò dáa ni ọ̀nà tó ti tó ti gbé wa dọ̀ síbi tá a fẹ́ ni òun ni tábánikà máa wò lóòótọ́ àti lódodo gbogbo wa ló kàn ìwọ tó jáde ìdìbò tó ní bámbám ni mo yó ẹ wo ẹ jẹ́ kán máa ṣe ó kàn ẹ̀ ìwọ tó jáde tán fún lówó tán ní kó lọ da nǹkan rú ó kàn wọ́n náà ìwọ tó ò tiẹ̀ wá sí níwájú tó ò sí lẹ́yìn tó kọ̀ wá float lẹ́yìn bá kú tán kò máa ní dúró ságbèdè méjì ìdí àọrùn àbí ilẹ̀ ibì kan ló máa yà sí ẹ jẹ́ ká ṣe tó tọ́ ní àsìkò tó bá tọ́ we can be at the wrong place at the right time and we can be at the right place at the wrong time kí ọlọ́run ọba kó má jẹ́ kí dààmú kó wọlé tọ̀ wá láṣẹ Èdùmàrè àmọ́ tó bá jókòó sí bí àti ṣòfin ṣòfin tó tọ́ tó fi máa mọ̀ pé lẹ́yìn wá ọ̀la àwọn ọmọ ẹ wọn ní jáàmù lẹ̀kùn mọ́ wọn lójú pé tá n bá bá yín ẹ mọ́ tí bàbá yín ṣe ládùúgbò yìí ni bó ṣe rí nìyẹn orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ orúkọ tèmi ìpadà olúwadámilọ́lá ọmọbanirẹ ẹ kú ètò ayẹyẹ ọjọ́bí orílẹ̀-èdè nàìjíríà ìgbòmìnira orílẹ̀-èdè nàìjíríà nàìjíríà at sixty four lágbára ọlọ́run ojú tẹ̀ fi ń wò wá ò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní í di a tún máa ríra wa tí nàìjíríà bá pé sixty five láṣẹ ìdùnnú kọ́lọ̀ máa fi kú tó pé yá kó má fi pa wá ah. ẹ máa rántí o god bless you god bless me ẹ dárúkọ ìlú yín ibi tẹ́ ẹ ti wá ẹ ní god bless Lagos god bless ẹ eh, Abẹ́òkúta god bless Ogun bless. and above all god bless Nigeria. ó dàbọ̀.